ẹ wá jẹ́ ká lọ sí irú àwọn oúnjẹ tó yẹ kẹ́ni tó ní ọgbẹ́ inú kó mọ̀ jẹ torí pé ẹlòmíì rèé ẹ̀bà òṣòfò ni anything goes ó lọ́gbẹ́ inú o kò lọ́gbẹ́ inú o ẹ̀bà láàárọ̀ ó ń lọ ni ó délé oníyán ó mú jẹ ni òun iná máa bá wọn pè nílé olóògógóró á tún máa bèrè pé ṣé ògógóró ìbílẹ̀ ni àbílẹ̀ tó ń gbé wá látòkè òkun màmá irú àwọn oúnjẹ wo ló yẹ kẹ́ni tó ní ọgbẹ́ inú máa jẹ. àwọn oúnjẹ tó yẹ kó ní ọgbẹ́ inú máa jẹ mo fẹ́ fi nǹkan kan kún kí n tó débẹ̀ lẹ́ẹ̀kan ṣe rí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ṣe rí ọgbẹ́ inú yìí kó tó débi pé àwọn nǹkan tó yẹ ká jẹ àti tó yẹ ká jẹ ẹ sọ àwọn tó wà lórí ààwẹ̀ o ibẹ̀ ni ọgbẹ́ inú ti máa ń pọ̀ o torí mo mọ̀ wípé ilé iṣẹ́ yìí. màmá ẹ má gbé mi sáré ẹ má gbé mi sáré ẹ má gbé mi sáré oúnjẹ wo ló yẹ kí àwọn tó ní ọgbẹ́ inú kó máa jẹ. ẹ oúnjẹ tó yẹ kán máa jẹ ni pé láàárọ̀ ẹ mi yé ẹ kọ́kọ́ mu omi tẹ bá ti mu omi ṣe rí ẹ̀yin tẹ ti ní ọgbẹ́ inú ẹ try as much as possible máa fún wa ní bónọ́ọ̀sì lórí ètò ẹ jẹ́ ká máa jẹ tòmẹ́tò ẹ̀yin náà wò nígbà táwọn bàbá wa àwọn ìyá wa tó ń ṣàbí ẹmọ èmi náà mi ò kéré jù mo sì bá ìyá tó bí mi tí wọ́n bá bí ọmọ tí egbò ẹnu tó kún ẹnu ẹ̀ títí dọ̀fun mo máa ń rí i pé wọ́n á gé tòmẹ́tò sí méjì wọ́n á fi fọ ẹnu yẹn wọ́n á fọ títí dé ọ̀fun wọ́n á fọ èmi gan láwọn tó wà educated dáadáa wọ́n á grind ẹ̀ wọ́n á wá mú wọ́n á fi sínú cotton wool fún ọmọ ìkókó wọ́n á fi kó ẹnu ẹ̀ kò tí ì sí glycerin nígbà yẹn wọ́n á fi kó ẹnu ẹ̀ bẹ́ẹ̀ náà làwa náà ta ti dàgbà ẹ jẹ́ ká kọ́kọ́ mu omi yẹn ṣé rí tá a bá fẹ́ kí ọgbẹ́ inú kó persist kó máa kó máa tẹ̀síwájú sí i tá a bá jí láàárọ̀ a gbọ́dọ̀ jó oúnjẹ tó le ká mu sẹ́nu wa omi ló gbọ́dọ̀ kọjá nínú esophagus wa that's number one ẹlẹ́ẹ̀kejì o ti ní ọgbẹ́ inú jẹ tòmẹ́tò oúnjẹ tó yẹ kí o ní ọgbẹ́ inú máa jẹ oúnjẹ tí ò láta púpọ̀ àwọn ó lè jẹ mọ́ínmọ́ín o kó lè ní proteinous food ní mọ́ínmọ́ín kó lè balance diet ẹ̀ bẹ́ẹ̀tì ẹ̀wà yẹn tíyàn bá sè é ó máa ń wà àsídìkì fẹ́lòmíì tẹ́lòmíì bá jẹ́ báyìí ó máa gbáyà mú ni ló ń ta òun láyà o lè jẹ rice pẹ̀lú ẹ̀fọ́ o lè o lè o lè o lè o lè jẹ rice o lè jẹ pọ̀pọ́ ráì pọ̀pọ́ o lè jẹ fruit bíi gabe àbí kùkúmbà kùkúmbà wà acidic o lè jẹ carrot ṣẹ́ẹ̀rí àwọn àwọn kan sọ pé apple dáa bẹ́ẹ̀ ṣé mo pápù kan wà o ìwọ ní oní oní ọgbẹ́ inú o lè lọ gọ́gù kò rí kò ní wọ́n kọ síbẹ̀ àwọn ní áàpù da ṣé mo èmi ti jẹ́ áàpù kan ní tó jẹ́ kó máa kọ gbínrín gbínrín lẹ́nu n tó kọ gbínrín lẹ́nu ṣé kò ní kan gbínrín níbi ọgbẹ́ inú. Hmm. mọ́mì ọ̀rọ̀ ńlá lẹ̀ sọ̀rọ̀. yes ma. lóòótọ́ lóòótọ́ ìgbà tèmi náà ń ṣe ìwádìí torí ẹ̀ mo fi sọ wípé kẹ́ ẹ má gbẹ̀mí sáré lẹ́ẹ̀kan ìgbà tí mò ń ṣe ìwádìí lórí ọgbẹ́ inú wọ́n ní ẹ̀wà ó dára ápù dára míìkì wọ́n ní míìkì dàgùn eh, bó tilẹ̀ jẹ́ wípé èmi máa ń sọ lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míìkì inú agolo ló ní ọ̀rá tó máa ń di ibi tí ẹ̀jẹ̀ ń gbà nínú ara wa ìyẹn cholesterol àmọ́ wọ́n sọ wípé míìkì da ẹ̀wà da ápù da. màmá ẹ wá jẹ́ kí n tún wá gbé yín yà báyìí ṣé mọ̀ wípé fún ẹni tó bá ní ara àsanjù àwọn kan wà tó jẹ́ wípé wọ́n sanra ju bó ṣe yẹ lọ tán dẹ̀ wọ́n á báwọn ṣe máa dínkù wọ́n sọ wípé apple dáa fún irú àwọn èèyàn báyẹn ẹ wá jẹ́ ká wò ó tó bá jẹ́ wípé ẹni tó tó sanra lásanjù tó dẹ̀ ní ọgbẹ́ inú nìkan lè sọ wípé apple dáa fún ẹ̀dẹ̀ ń sọ nísìnyí pé apple milk o ẹ̀wà o ó ní àsìdíkì màmá ẹ bá mi yànnà náà àárín yẹn dáadáa. ṣé ráwọn apple kan wà ó kan lẹ́nu tí ìwọ̀n tó bá ní ọ̀sà tó bá jẹ́ jọ torí ọlọ́run tó bá ti di tó ti kán lẹ́nu ẹ̀ ó máa ṣe ọṣẹ fún ọgbẹ́ inú ìyẹn lọ sí ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ìkejì ìkejì òun ni milk tẹ̀ dárúkọ yẹn torí pé ẹni ó ní cholesterol yes ṣe rí èmi tẹ̀ ń wo yìí mo jẹ́ ẹni tó ní ọgbẹ́ inú tẹ́lẹ̀ rí ṣe rí mi pé mo kúkú jẹ́ ọ̀rọ̀ bọ̀ díẹ̀ níwọ̀nba tí nígbà tí mo ṣì ń nọ́ọ̀sì ọ́sà mi ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo ti bọ́ kúrò nú ẹ̀. àṣà àṣà àṣà net educator to the call mo ti bọ́ pátápátá kí ni ìdí ẹ̀ mo ń tẹ̀lé ìlànà medical uh, uh, ethic ṣé ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so àwọn akọ́kọ́ jí mu omi ṣe rí míìkì yẹn ó máa ń ṣe mí láàánú tẹ́lómi bá ní òun ní ọ̀sà tó máa ń kígbe inú yẹn ń ta ayé amú míìkì pa á ṣe ń kó bá rẹ̀ ni lọ́nà ìwúmà ìyọ̀nà tó fi kó ọ̀rá nì at the end of it ọ̀rá máa kún ojú egbò yẹn á dẹ̀ kọ́fẹ̀ á jiná bó jẹ́ ní tó ń lo oògùn oògùn yẹn á sáré jiná ẹ̀ bẹ̀tọ̀ ọ̀rá máa kọ́fẹ̀ ó lè jẹ́jọ́ kan bóyá ẹ̀wà yẹn lóhùn ń jẹ tó ń hàn tiẹ̀ tó mú ẹ̀wà yẹn tó jẹ bóyá ata díẹ̀ pọ̀ ń bẹ̀ tó jẹ báyìí ọ̀rá yẹn á kàn lọ á lọ híìtì ọ̀rá yẹn àbíkẹ́ kó wá jẹ́ ẹni tó jẹ́ pé kò ní ìmọ́tótó tó péye ó ń jẹ́ kí bacteria wọ ara òun ṣe rí bacteria in the body ibi tó máa ń jẹ sí òun ni bí ọ̀rá akànlọ tò síbẹ̀ ni a máa jẹ á jẹ ó ti rí oúnjẹ tó fẹ́ jẹ á jẹ á tún dégbò síbẹ̀ yìí bó ṣe lọ nìyẹn ó bẹ́tà kéèyàn kó tẹ̀síwájú lọ sọ́dọ̀ dókítà ẹ̀ kó wá ìrànlọ́wọ́ tó péye kí ni máa fi bọ́ kúrò ní nǹkan yìí ju wípé kéèyàn máa lo self medication ó lóun mu milk milk máa jẹ́ kó kú lòun ẹ rí i pé ẹ̀yin tẹ̀ ń gọ́gùn àtàwa tá a wà ní pápá tá à ń tọ́jú àwọn èèyàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run a rí wípé wọ́n á sọ pé míìkì dáa bẹ́ẹ̀ tí wọ́n kọ́ níbì kan wípé àwọn oògùn àbí àwọn nǹkan téèyàn fi ń ṣe atura ó tún lè ní side effect míìkì jẹ́ kan nù wọn. Hmm, àwọn oògùn atura ó tún lè ní side effect míìkì jẹ́ kan nù wọn màmá mo léèyàn tí ọgbẹ́ inú ń ṣe o tó dẹ̀ jẹ́ wípé tí inú yẹn bá ti mú báyìí O máa sáré tú míìkì sínú omi ó máa mú bó bá dẹ̀ ti mú tán báyìí. ara máa tù ara máa tù àmọ́ ẹ ti wá la nǹkan kan yé wa báyìí wípé kì í ṣe pé ara ò ní tu ẹni yẹn ní múmẹ́ǹtì yẹn o àmọ́ cholesterol tó wà nínú míìkì yẹn ìyẹn ọ̀rá ó tún máa padà di ojú ibi ọgbẹ́ yẹn ni ẹlòmíà máa ní ah, àmú mò ń sanra o ah, hmm. èmi sì fẹ́ràn kí n sanra o. Ah. <laughs> mi ní bẹ́ẹ̀ ṣe wà yí dá o. ẹ ẹ̀yin ara lé. ẹ wà ókè ẹ jẹ́ ẹ̀yin ara lé ṣé wọ́n wà ókè bó ṣe wà yìí wọ́n wà ókè ẹ gbọ́ ẹ̀wọ̀n wà ókè ẹ̀yin ara lé <laughs> ẹ jẹ́ ká délé agbára náà ètò ṣì ń tẹ̀síwájú. <laughs>